بك الله تعالى في أكاثره وما أرسلنا من قبلك من رسول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون نعم تبارك وتعالى ينهي وما أرسلنا من قبلك من رسول akpọnuche dọgbanwe onuche du inedu ehun ka kpọchen ila chede nuhi ilehi kahu she kahu wa ishiro nuchele onuche du ka kpọche ba chede kahu wa ha ishiro nuchele alikun annahu la ilaha illa ana

ọjọ́ ẹ̀dùdó ka òǹṣùdọ́ ẹjọ́ dúdú kò ní ṣẹlẹ̀ aná kẹrẹ̀bá màlúùmà wọ̀nyí nẹ́ni kí ṣùwárí àyà kí a akọlọ̀ làbá nàìjíríà ta efi alukur'an kẹrìm kí a dùn wá kàkí ni àmúnúṣẹ́ dú kùmà wá kẹrẹ̀bá màlúùmà ma ọdọ́ tòhídì ọjọ́ ẹ̀dùdó ka mà ní nẹ́ni kí ṣùwárí àwọn arama dáwọ́ أكبر بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلاله فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين أي كوبوا وانيوم فابسرة النهل الله تعالى إنه أما كوشا كربي أما الأمة دو رسولا أنشي لك أكوشي با إيا يا كربا ما أمجدو شكوانا يا كربا ما با يا كربا أني أعبد الله مرار وجوه ani abudullah mara rojo wajitani bu taghut me aranyu bi taghut de yani kullu ma yu'badu min dunillah enwe du ki mara re mu ju jingojo adamiyun o ne ile ngo e bien jile haywaniyun ela ngo re ni jile au jimadiyun abe akengu object iki machi chengi ningmi huningi chi mi tagu tilelete so ilam di hujja el tibi suratu hud abajoy jali ola gide itekete yomo kamani ki shariaun ojo akini wo ila wo ila ibogene ila

onusɛ duka kpɔdɔgbaŋu ɛba asiwa ayɛrɛ onusɛ lɛ kaki kanga mune ako mikutsɔjɔ okono tsi mɛ kira rɛ mo mune tomile omi mɛ rɛ ina. وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون وقالوا تكامونك كو يونغو كوشيرو ماكو مانغو ما دوجو دوكاين tako kade huma maini ittakhadha rahmanu rahman walada ojo ar ba e noma Allah akbar ojo ar ba e noma ittakhadha na wal inamina kuma abojo kinile awojo yanamina ke bojo ba ko yo ma fulan shengu me ba e mi na olulu jika mo na bo yo ku igbele ku bagi ma meni ba ye ko yo gbe yara no to le ba so a. yo ma ma dun me gbo hadith muslimun ka ka hadith ka ojo aka kola gini hi ama ka ba buka abuna e ati gbe ka me abuna ojo ara no ka ina

iya abida aja chana lele ta kuma do lele ya chawiri ya na bu kuma do mu kari ya nulmam ki do rairi ima chale yo gele leni be ko omunu lele ya ki dunye hu ya li jona ya dunye hu yi ingo da ti kono lele ta ngo nya wola ne ba so amenge ki jeje wo mo jeje wo mo ki ma bi fit yo ki yo ni ba enwe eh, ko nga de go ta ki betu ma wo mu yo mu eligo tọ̀tọ̀dá alẹ́ yẹ́ dìhín Allahu Akbar subhana wọn yóò pọ̀lá yẹ́ ni ẹ̀fẹ́ kẹ́ẹ̀ṣì ìhùn bí ma na ó abagala kàkí kátàkátà wà ìyálà hmm. kàkí ni kátàkátà wà kí a kí wà mẹ́rin lẹ́yìn mú kó gbàyàn pọ̀lá tẹ́mẹ̀ ẹ̀hùn kẹ́kà kí òun ti lẹ́yìn kátàkátà wà ní ọlẹ́mẹ̀ tọ̀ tọ̀tọ̀dá alẹ́ yẹ́ nìyí efeke mudiu bel elabeni kumati ni domanyu ngola kama dunga mele amoma nga mele chabe koma ngedomo ibadun mukramu ama dun abe ujima ama ledomo bimana amela iku kamuna atini domanyu jola kakini amoma ojo ongumachi iba ojo akicha momi ngedomo yin ama dun nga melechi ama du ujima nga mele ngochita amenu ji mama ji a ta ma do jonga ti o eh ya ibadi alladhina amanu eh ya ibadi alladhina asrafu ala anfusihim so amado amado jonga ti eh ojo awon duwa suratul wa ibadur rahman amado jonga ti botu kuma mda ki amado jo ujima aboko yo di title ile manyuma cha belaiku bal ibadun mukramun amela ikuchi amadojo mati amadojo be ojima naam لا يسبقونه بالقول وهم بأمره يعملون شو جاتني كما انك peculiarities eh ami peculiarity ti mana e un ka ka buka ne ke ne mune mane ka e ka ne piun ke ma yo le ne mune piun ami peculiarity ti ya mela iku e un ko jo ti ngama ki je ngama che unique mama on lola e ha ma do jo ki bogon o ka e hun re shiga gini hi la yasbikunahu bil qawli amala iku ma do gba ehukolan bimana ogo ke e eh, chon ke lu kolo bid'a bu ke ne ke li si hawa ka cha ma ne bi adama mala ku ci bid'an ma de de gba ko ju akini me chenwi o oh, ma nya che o oh, ju an ka ma lu ma tin taka ma ki ci kolo ibada duki mala ku da ci so abata ka tune acha adiju wa akini yogi ya yaro yeju yagba ya iji jẹ́ kìkì kọ̀ yàgbà àmì wọn kéfò ta ní bí rẹ̀ yàgbà so igbe ìgbà lele àwọn aṣe àdọ́jú ọgbá ogbò that is before takọjọ́ kí dọ̀dà àwọn akíkọlà àwọn akáṣẹ ọba tó a lè ga àṣẹ ní ìṣàmì wọn lẹ́mẹ̀ bọ̀tá mẹ́la ikú lẹ́yẹsì kúnlẹ̀hù bilkọ́ọ̀lù ma dọ̀jọ́ ọgbá ihò kọla n'ụ.

ìnàlágbẹ́ni lẹ́kàfọ́ yóò kàn wá ẹnìyí ẹ máa túpẹ̀ tìrú kàmà kẹ́ ẹ. لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا نعم إن كنا فاعلين الله أكبر تبارك وتعالى أكتوها كتلو بي يعني أما ما تنمي كما دبا ima na ka amụma du tụrụ ka nọ ma nọma ṅụlie ma nke chọjọ gị nọma nge ma nibe oge leba aba enwe mi nwe ma dukwu oge nge ma chọga na mi nwe ma nwa dukwu oge because ọ na ya mimela ikwu ila mistages ka a leile ila mistages ka wa leile from embryonic stage to fetal stage. Your mother has to undergo labor. ma biya to duniya iye obata ki, ẹ̀dábà bùta, ẹmúdàbọ̀, ẹmúdàbẹ̀rẹ̀. Tó ka ikú tù ní kété òun àwọn ọmọ ọkà níbi Adama wáyé. Níbi Adama ọgọ́ kùmọ̀ àkọ́ máa tàtà ẹ̀hún mẹ́rin kùmọ̀ lókè tàtà. Ọgọ́ kùmọ̀ àwọ̀ ẹ̀hún wà ní. Ọgọ́ kùmọ̀ àwọ̀ ẹ̀hún wà ní.

amma an kyau shi ma yana nabi isa alaihissalam ce mojo amma an gunugu ma wani ne a kogodu ya mai ne ce mojo ne ce yin peter samuel ji wuge dai o de ofi peter o de baba ofi samuel o ji wuye ọmọ ọjọ ne ce yin baba n wọ́n ṣe ọmọ ọjọ ma approve ọ̀làgídẹ́ bá ma approve ẹ jálẹ̀ alìkìlẹ̀ takùn ma ṣe ọmọ ọjọ́ ẹni tí ọ̀tá kàdá the book of matthew chapter five verse nine báyìí nìyí ọgbọ́dún àmú ní pakúṣáká amẹ́nẹ́ amẹ́nẹ́ èèyàn pakúṣáká bá ẹni dúkìá kẹ̀yìn ọmọ ọjọ́ ìṣe blessed are the peacemakers for they shall be called children of god hmm, wọ́n mú dẹ́nẹ́ kẹ̀kẹ̀yìn ọjọ́ àná ọjọ́ ẹ̀mẹ́ ọmọ ọjọ́ ìṣe the book of luke chapter twenty verse thirty six ọgbọ́dù àpapọ̀ṣáká ọmọ ọjọ́ àti ọmọ ọjọ́ mẹ́gùtẹ́n èyọ takàdá book of eh, the book of john chapter three verse sixteen ìhẹ́ ọgbẹ́lẹ̀ ní jesus christ ìṣòwò kété òun àṣọ the begotten son of god yìí so àmì verses dì mọ́ akíní àníbi ìsàṣọ ọmọ ọjọ́ wọ́n yà verses mọ́ akọ́gbọ́dù àkàṣà múnẹ̀ ṣọmọ ọjọ́ wọ́n yà àmàdọ́ ephraim ṣọmọ ọjọ́ Ah, adam chomojo nene chomojo mache mache nana kamani kikutu nkwe bible tudale abubule kuma malu toba buchoshi kuma kini uladwa na mali amanu gunu goma de abu kuma maka ko yonoma because ma je ma e ushima ma je pa ma onadu egba kuma ma chana duha aduwa ito aduwa kide ma kini ce gida ma gama joshi na aduwa ya hmm. eh igba ma chana aduwa ito iba eh ne aki iyu ay e ma e chana ma aduwa le duwa ku shakata e chana bugu ma ma kini ka cha aduwa iba church ma no ma bu mate ma o ma nu church te e di church ga ni amuna me ya ma cha aduwa ma tin kai e, ma no no no chen ka ma church choro yo nga ma kai ola aduwa boy ri papa papa aduwa mati tin ne boku machane ogele maomanu a machine ilu mataka bogele machine kamu ne mola machine bi amisho shema machine kamu ne mola machine bi amisho shema idie alafu naka kide boku mamamanu mola ye miu eliku to obia ne ya babu joshe machine bebo machine ole akini ile ha duha kide machine ngo kamo ami member ma yile ne hun dabale yi am church bi na duha ewu but im da ache ika ino chocho ogbe gewa kele ache ogbe bo ke ni to na ma je pa ache ika so aka me ole dere ama pa nu gulugu awon ma me ole won awon mu gba toru ka le ki gogun ma de on la ti anoko so yo ki gade ya obile allah tabaaraka wa ta'ala ya kan wa lugba mela ku yenihi ya'lamu ma bayna يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون يعلم الله سيما ما بين أيديهم ukọlọ eku ma ika dọgbadọgba ma ika ki takẹgbàkadìhùn wọn abáyọ ẹbá ọyọ ṣe máa wa ma khalfahum yake ma du tanab e mama citan that is yake dubi dai mama citan ojo shema yake ma cheme ojo shema yake mama citani ojo shema gara leje biro ajukum mm. to isha ki ogba makubi ma won yo ma olamin yani ojo chenu ma amukolo ko ma chele wudu ya chenu ma ukole mama citan allah chenu ma wala yashfa'un

ولا ليس علينا فتح المجيد شرح كتاب التوحيد ما ينهي أبوت ولا مي بينه ما مي بيون كوا يوتك دلالة أبوت ولا مي بينه ما كوا ما لما أدريجون شيء ما مود أدريجوا أكني دعوة تاكم أبي بامون أوبا أمي كوندم أما مالجا ما مكوب متم ولا أبرو أجوكم أبي أي أي prison با إن أبوك أدمو group إله ما ينهي كوندم هذا anadaba wo oh, iprison ni kaiko kachi kopa ka wo oh, awa na me ami bucket amenwu je npa me oju yuji maclean oche ka oh, apenwo aboku uh, ma din dudu ni dudu igi na na tule ya na kanu na akwa ma adaba ni dudu na adaba ni dudu ka lugude tika du legwe yi du legwe keta du kadaba awo je ja gal ka buka dagu jogba ma jog ibi je che ma gbodun ma ko jaka ma dagu yo ma ya ma ya holo wa holo lo yemi ni holo lo yemi abuka ajoroda jalale ni bokete owo jayo mi maya gola buka jaki snuka buka jaki table tennis buka jari ball na ki abeg ma jari ball gide ama ami staff ama si kolona gide de maya no gege jari ball abu yudu de ron hmm to buka ji masalati ma jabi qur'an ma jaki ko karatu ami abeg gide ama no abu yudu obodu bodu ke de yemi ele duka he ma do le no ele yudu ne ji

amẹ́kẹ́ ayé ka sáyẹn nìkan amẹ́kẹ́ do n'ẹ̀kpan in most cases abọ́ bẹ́ẹ̀ nìkan ẹ̀dẹ́ e convert àmì aconvert àmì aconvert ẹ̀ ama death sentence àmì ẹlẹ́tì life imprisonment tọ́lá bí kẹ́ ẹ̀dẹ́ wa ọ̀gbígbé lẹ̀ nàmá yẹn irú dèmi hali dina bi ha abada rẹ̀ ẹnì kẹ́ ẹ̀lẹ́kú amẹ́mọ́kọ́ lẹ́tọ́ bọ̀ kàmẹ́ ayé takwa mi wọ́n bí kàmẹ́ yálà nìkan ẹ̀dẹ́ bẹ́ẹ̀ bọ̀ àjọ àmẹ́lẹ́ ẹ̀ẹ́bọ̀ nù kàkàmẹ́ kàkà kò yí mi bẹ́ẹ̀ bọ̀ àjọ àmẹ́lẹ́ àmẹ́dọ́mọ́ kàmẹ́ mi làmọ́jọ́ kàkà kò yí dání.

ene duki cha chudi ene duki cha kukolo ene nke ma kunke ma kune ma gune na piu abe ma ma na egwu ma nya aka ya ama gbo ma gbo na oke oiba maliga ma bi a kule me ma ite abele ju ati ibo ya na ene lin ta ma ona ya na nkesi gị yẹn tu na abayọ ebe a ihe amụ ọwụ nkwụ ma mmejọ kwenwu dụ ma mmejọ ọwa ala atẹri ụma dị kọlọ na abayọ eni ụna una dọma ayọ to dọ ọwa ala atẹri ma ya dị tu na abayọ eni ihe gba ma ya gbọ ọba ama gbọ ịbọ gị niile ụma akụwere na emegwa turu kuma kemikal tal yana wee gị faịlị ma gị faịlị gị yugo dị yugo ụmụ erumere er, gana ajụrụ ajụgbu tuturu gbọọ ọcha gị n'otu nduru e e e, ama agụ nwe gbọọ agbaghị amụnwe chiniti na mọrọ ati ewu ka mechukwu chekwa ka mecha chudi nwe ya genego gede nwe meledu nwe ya genego etu nwe meledu ma machin ka n'igbo kwụ anya so akidɛ ɔyɛ tolo ajumu amɛla kó akpɔ ɔhunu tsi de kutu ɔnɔdzɔ ti ama kuma wọn tsa mɛla kó kumɛ wọn gbóde ma yɛ ba n'odzi ɔla yɛ n'odzi ama ama isi kuma kana ɔlɔ na ma hey who is that ɛnɛ daga daa yi ẹ̀wù tí hàn yìí ẹ̀gẹ̀rẹ̀ takẹ́ ẹni ọgọ́ jẹ ọya lèmi gẹ́gẹ́ àlùjẹ́ náà àmà nọ̀tọ̀ rẹ̀ tọ́gẹ́ lẹ́nu yàrá lọ yọ̀ náà nù nínú yóò kọ́ yọ bá ń gùn gàmẹ́ la kudu ká gbó yìí má má tsọ́ gá má tsọ́ má tsẹ́ nà gbìdì wa amẹ́nẹ́ lè báyìí bá gàmà ló tsi ní yọ̀rọ̀ kọ́ yọ dá amẹ́nẹ́ lè báyìí bá ẹmẹ wọ́n kàmi sọ́jà rẹ̀ tí sọ́jà ŋà alẹ́ ŋà yàrá rẹ̀ sọ́jà amẹ́ sọ́jà lẹ́ abájọ́ kàmi sọ́jà mẹ́rẹ̀ gbáyọ̀lẹ́ kí ni tẹ̀gbẹ̀rẹ̀ ayọ̀ mẹ́rẹ̀ gbáyọ̀lẹ́ ẹ̀wọ̀n ìbára kìbá gbókà tó yà lẹ́yọba ẹnẹ́yìn mọ́ màṣí ọmọlẹ̀ àbẹ́kà ní alúmọ̀mẹ́ra ẹ̀yìn wẹ́wọ́n ìbára kìbá ẹnẹ́yìn mọ́ màṣí ọmọlẹ̀ ṣẹ́nkọ́ ọ̀nẹ̀yìnwá ọ̀nẹ̀yìn nẹ́dà sílífàṣà wá ahẹ̀yàlàbíà yọ́ làmà ọgbẹ́kùnmọ́ àtàyẹ̀ká méjì yeye ohun dọ́lọ ọ̀nẹ̀yìnwá ẹ̀lẹ́sọ́ yà kí wá dámúdágó kàdámù làákàdúgbò kòlóhun bẹ́lẹ̀ ti dẹ́ pàṣẹ abẹ́nẹ́ àkọ́ ẹ̀kùnmọ́ àdúgbò na ma igi yawa yawa nun na dere nya na wai wallahi na lalle igi na igi igi gire ba ogo ya ki dago ona igi go mun e ma tin ke je go akini e ga ga je a ja ku ma le ke ma tin ma ni ki je nya lulu meta ga du wallahi igi mi ogo na gire nga jo baraka o ma so yawa da dago talu de nare nya ne bu ona igi go mun ogalen ogalen o o o o kadi Saloto na Indago, na Inyo Alaka, Kakakucha Kawa, the Yugobi. In e where have you been? When what are we killing? Ngachogoi, Ngachogoi, Ungewata, Ngedadu, all Emmanuel Moya Uni. Yeni, Elm, excuse where don't want to talk Buddha Baba, I can hear one way. Esa, so uh, I'm calling for a function. I'm calling early in the morning would be Ungacha, I'm calling Bo,

wẹ́yà kàáyẹ̀lẹ̀ kẹ́yà yà ní kí fọ́mọ̀ kọ̀lá wọn ẹ̀lúkọ́lọ̀ yọ ọ̀tọ́rìtì tọ́gbọ́n ọ̀tọ́rìtì àmọ́ nẹ́yìn lẹ́kùn máa tọ́dà ìbára kan máa tọ́dà ẹ̀bá ẹ̀mà kí ni àmàgbó yí màpapúchá káwọn tàbí chief of staff chief of air staff chief of naval staff chief of defense staff àmàwọn ṣàgbó yí ìbílẹ̀ papúchá káta ẹ̀wọ́n lọ́tọ́rìtì ngọ́tọ́gbọ́n ọ̀tọ́rìtì àbí ilẹ̀ dùn màá yín lúdú abáyọ màá má mú àmì chief of health staff chief of naval staff chief of guinea staff lẹ màá yín lúdú akáàkà gẹ̀dẹ̀ pàlì pàlì ìwọ̀n ìgbélẹ̀ mú yín lúdú abáyọ máa ní kí wọ́n dùn. ẹlùkọ́lọ́ ọjọ́ tó dá lẹ máa yọ ọjọ́ náà àmẹ́lá ẹ̀kọ́ abúdó kò máa gbìtì kò máa ń núká kò ká ní amúgbódù máa dá nìta náà máa wọ́n ọjọ́ náà àmọ́ wọ́n tà mẹ́ni ojú mú mi hàn àwọn ṣe aláàkúwà àwọ́tọ́gbá wọ́n mẹ́yìn yẹkùl minhum inni ìlàhùn min dúni فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين الله تبارك وتعالى نهي أما لا يكون ميدوك أكو مامي

كذلك نجزي الظالمين alka kala ba ogele nga kuyi kwa mena alashi ogele nga aduro me nga mena alashi tuje ni mala kuma ni claim ojon une ni claim ojon aljanwa ni claim ojon tu ele gi yonge ojo nge ti enele to un le gi yonge ti be una ya na ma ro la mi ima tuba ne ga be ene kuma e, ma do ko ojo ko badani yo ojo nge òyà ní ìbàdàn ìgbómọ̀ yẹ́ ọjọ́ òun ẹ̀ṣẹ́ yìí ẹ̀yọ̀ ọgbà ń lí ọgbójọ́ tákẹwà nẹjọ́ jọ nípo kẹ́ẹ̀dọ́nà tọ́ express kẹ́ẹ̀dọ́nà tí ìhọ̀ lagos alo ẹ̀yọ̀ ọgbà ń yíhun lí wọ́n láyà mú ní alùlẹ̀bí ní ọlá máa gbónú yẹ̀ ń àjẹ́ abokuma dunyola ama nana abokuma nɔkɔ maa gbɛrɛ oyɔ moto park agbɔnɔ yan ɔyɔ dɛ fa maa moto park agbɔnɔ yan maa nya kɛrɛbɔ yi o maa kutu dunyola ma ɛgba jonathan ya kɛrɛ jonathan na yanni hin ya na boko haram kɛrɛ ame kɛ ha do ba ko nkun ka ko maa tena te ke nkpɛ gbɔ yɛlɛ ba o ŋɛ ma ko yi pamɛlɛ mɛ o de ya ka ko nkun ɛdzɔ yɔ mɔ. la e ka ŋun a E no naanị keba ikpa dabe na aka ebie onwe na ọjọọ gị yom na nọdọ ya dị ya alụ ma ete ma ma ate na onwe mfe ema kwụ yọrọ ya dị n'iyi ọmọ kọ yọrọ onwe onwe onwe na-abịa awa na yi yimi so ene kì ọjọ onwe chi kì ọla ndọ ọjọ ba indirectly amụ ni ya ma maka ọjọọ ọlàkọjọ́ kàgídẹ́ ilé ẹ̀kí ni ẹni dó ẹyẹ kàkọjú ọ̀hún ẹ̀kí ẹni ilẹ̀ káàkiri lẹ́kì kéwù yìí kóhùn kàtẹ́júgẹ́dẹ́ ilẹ̀ má dáa lẹ́nu anẹ̀gálà gbogbo abẹ́yẹ mo yẹ́ àmì má amene dọ́là má kọjọ́ ni ẹ̀yì bẹ́ẹ̀nù rẹ̀ lẹ́pa ẹ̀yì bẹ́ẹ̀nù e mú tọ́gbẹ̀lẹ̀ òun rẹ̀ rí ara kìíní òpá ọjọ́ yà yìí ọjọ́ ẹni náà indirect lọ làwọn yà dọ́kọ́ ọjọ́ rẹ̀ wọ́lá yìí òkè tẹ́gẹ́dẹ́ bá wọn ni kéde òkè rẹ̀ dàbọ̀ ẹ̀ má tiẹ̀ ń kà kọ́ṣẹ́ kàmbá ni ọwọ́ ẹ̀ bá a diu kede dabulu makene de manigi wimin ojo eniki mwi nwa kama stop oje nwa ka ga ashudu na amana je lejo taka buku ma jane ma jenyi bogene labe goma ba okone leon ko cheke ne ike ma chini ba beke ko ngeko le mo ki indirectly ojo ngene la dola onam to una jana ma alo obilengo ojo kan wa أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون تبارك وتعالى إنه أولم يروا أمها مال أن السماوات والأرض Iya amma kafiri wajen a ta awa lamiyar kafaru amma kafiri haida ya mali ni ba ana samawa ta ka ko jalifa ko wal arda fa ana kana tarot kon mama akini urukuli shi protocol rabe na akini okuta okuta odukulu ga ta ne e ma ki rot kon chen bolan ta ne mama kana ti odukulu shi protocol ten ta ne to jali odukulu gabade ai eh mafatakunahuma tákejì yìí máa lẹ́lẹ̀ táka àwọn máa kọ̀dá àwọn máa pa nà bọ́lá máa tẹ́ ìyáàmìnà kọ́kọ́ máa kí ni óólí óólí óólí tímbà máa dọ́kẹ̀rẹ̀ olóòdùkúrò máa kọ̀dá tánà òkú yìí ìṣòdùkúrò tẹ́ máa mi tí ọ̀dá kàdẹ́gà máa mú ọmọkúta sí bọ́lá máa tẹ́ yọ tí wọ́n kẹ́ni lẹ́mu yálè pa nìkẹ́ dàmá pọ́tọ́kọ́ tẹ́ táka aláwòye aláwòye máa kọ́dá bọ́lá máa tẹ́ tó yọ àkàmáṣe rẹ̀ وجعلنا من الماء كل شيء حي yẹnẹun dúkì ṣe amúmi bá ihò omi ọmọ ṣọ́nà ẹlẹ́kọ̀ọ́ rẹ̀ ẹun dúkì mímí ma ṣe ọ̀nà ẹlẹ́kọ̀ọ́ ihò omi láti àtọ́nẹ̀ àtàmì plant because àmì biology ma ní àtàmọ́ ohun ṣẹ́ oko pakọ́ṣáká àmẹ́lámúnú àmẹ́ṣe because àmẹ́ àmúṣẹ́ oko plant ma characteristics of liberty amu ojue ko a wo na ile ne amu che onu guche ne abanele gbogbo akere bi cell ko ne ne eyin ma e ni plant wi che onu mo cell da ole ma du woni ma ni ke du woni bi le ma ka onu ko la onu mu ba e ku ma ne igbe patele ku me woni ajo woni ke ya

yakola language ni mane ni language ko yo dunga wa o nei kani language yal ka kola ka understand lai to ile communication ile o malu la gbadi ma ni emda ya gbadi amela ele amenwele amela ma kola eh language le amamda won ni ke communication ole kaka ka ka kola kisi ole kaka ka ma ke kota ni ida gbadi ma ni to to dale e un dugi mi mi ho mi wa e ho mi And once there is no water, there is no life. Omi máa ń ọdọ́ mọ́gẹ̀ níbà Omi gbẹ bá nẹ̀ tẹ́kì bóyá tẹ́. Ẹ̀ka bá àmẹ́hun kpó, kpó, ṣe nìkú. Look at now, ẹ̀gbọ́ ọ̀wẹ́ ńgà ní dábàá abáyọ, àmì gbé ṣe ní mẹ́hun. Àmì gbé because omi ṣe ní lo ọ̀rá ẹ̀ máa ṣe ní sàpà. táǹkì, òun àyà mẹ́ta sí bọ́ọ̀hùn kí wọ́n dọ́mọ́ rẹ̀ torí kí wọ́n táǹkì kí dọ́mọ́ rẹ̀ kómi ó yálẹ̀ máa dọ́mọ́ rẹ̀ ẹ́ tọ̀fọ̀ mẹ́yà iná sí báà máa òkun gọ̀ọ̀rọ̀ rẹ̀ mẹ́yà tí kú bí máa ìmẹ̀ yìí tí kọ́ àwọn kòkà wọn lè kú tó dáálẹ̀ aláwọ̀ tàbára kawọ́ ta a wàjá min alma ìkùlà ṣe ń haye afala yominu ina ci tak mama di mani da وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون تبارك وتعالى وجعلنا في الأرض رواسي أمكوجي هانا كده يمومي أمين أكوجي جانا دا رواسي أمين بابا قم قم قم قم قم ما كامل مكوكا قم قم قم ما يكا كيون كيشيني شمام إيش ميني ما كدموين إيش أكواني ما كدموين إيش أكوجالي ما كدموين إيه أتولي ما كدموين ìnẹ́un kí wọ́n gbọ́gbọ́ àtàmẹ́lẹ́lẹ́ pàkúṣakára òdúníà ìnuwó kìdọ́mù kọ àmúyídú kàmúnẹ̀ títà kọ́ ẹbá kì má bà ní ìyànà gbẹ̀gbẹ̀lẹ̀ kó àmúwó kọjọ́ kójó jáàrì kàmú olékìdó jáàrì mọ̀ má bà ní kí gbọ́gbọ́ yànà gbẹ̀gbẹ̀lẹ̀ àmúwó ọgẹ́nilẹ́ máa yọ̀ mọ́ ẹ̀lẹ́kún àmì ni ó máa ti tourism ó yé wa mi àmì kíkà ní yóò mọ́ dọ́kú ìwà tíwóró mọ́ inú àmì ọwọ́ gílẹ̀ bá ugbogbo máa kọ̀ láwọ́ bá àmì gílẹ̀ a máa tẹ̀wúrẹ́ mọ̀ a máa tọ̀rọ̀ àmì kójú tètè àmì ilẹ̀ ṣe yìí ọ̀ kalimazaru la kàkà máa dúdú owó kàkì kalimazaru ìdí àmì ni ó máa ń yá jẹ tẹun ìgbóhùn ohun máa ń yá dámadábì yìí abegwu ma ategwu ma adụ dịka etegwu dịka etegwu dịka etegwu oyo oyo wewewe otu wewewe ma adịgo na ma na-alụ mana ke m tegwu ji m because kwene ma dị guinness record ma ń elio nika elio uja ni pakistani na muore leji jomo amu uja kumaja ajai uja uja amerika kwama uja russia kwama kumaja ajai ami mujahidun uju wo mole majo madil kwama ami soja amerika yi uju wo mole madil kwama soja amerika huyu wote mani turale we yake yo ni ba meleji ya leba training amu wole jitane ba enyi ina momo na momo ne ubaki ne hu ine uchi ko demi na momo majo na momo kumpa majimi eh ine ne ki huma pakistan iloti pakistan aki loti pakistan ye ni hu ngati li jihad gire ya ku ma ma training na na wani since ki choju wo ma ju yakoi ki a chomola nga maniki de because of training ni wole nga maniki da amba america ujai o maniki da russia ujai so otila ki ti nyai training ni wole shi oyu oyu wole amola ngi de ngojo chokolon ni after 3 days after 3 days oye ke ta ki ku nga jo de kan ya le ku ta ki akoya ta ma call baba ngoje bani that was 1994 táà ma kọ́ọ̀lù bàbá àwọn òjò wánà kìtọ̀ salahudin ọ̀yọ̀ ọ̀kọlọ́ǹtì ẹ̀lẹ́gùn ọ̀yọ̀ ọ̀kọlọ́ǹtì àmúwò ọ̀gẹ́lẹ́kùn máa nẹjọ mọ́ wọ́n gẹ́lẹ́gìdé mi kò náà tẹ̀wù ya wọ́n kó yíwù wọ́n dúkìdé mi ẹnẹ dúkìdé mi kẹ náà múnẹ múnẹ múnẹ múnẹ ẹlú tó dàbíà agbúwélẹ̀ dẹ́ ọjà lè yẹmẹ̀ mí amúwélẹ̀ náà lẹ́yọ́ àmà àlújá àwọn ṣùgbé tẹ̀rẹ akẹ́bẹ̀ yóò yíwùn rẹ̀ tó dára amúwé rọwá sí à amúwó gọmgọmgọm ọjọ́ àmà mú kó yóò já ní àǹtẹ̀mí ìdàbí yìí tó lókí jẹ́ kí ní kí dùpá hínwó má bí màá náà á amewo le ma nukpa yɔ ŋa neki neki ɛ dze ŋa neki ki nukpa yi ya ma katsi ne ya ya mo ane yi dzi ŋu wɔdze ana fi ha fi dzadza aŋɔ mu amɔkpa ɔlu eh, fi dzadza subulan amɔkpa ɔlu dzodzi yodzi amu ko yodzi ane bi ma na amɔ na wodzi le amɔ na fi yodzi ane ɔyɔ tsi kpɔla ŋu awo ne bɔ si kɛrɛ bɔ mɛ amẹ́ńgọ́ rẹ̀ wọ́n yóò jẹ́ wọ́n máa ṣe yìí máa ò lẹ̀ lè máa ò lẹ̀ lè gbogbo máa lẹ̀ lè lẹ́ẹ̀bẹ̀ gaba mọ̀ nìkí ni tẹ́rẹ̀ màṣíní lè ilẹ̀ pẹ́ gabọ́ ní alamàṣíní inú kọ́ṣẹ́ wọ́n ṣe ilẹ̀ wọ́n gabọ́ màṣíní inú mọ́tò alọ́mọ́ ike káàdù mọ́tò lẹ́ṣí ní akáàdù kí ní akáàdù gama ọ̀nà lẹ́ṣẹ́ alẹ́jú mọ́tò ilẹ̀ gbogbo gbogbo machine wọn bíkọ mẹtì bí dẹ gbogbo wọn ìta àti ara rẹ saka mọ ọna inú na dúkù màtí àná títí ní nìtí àmọ ní lẹkì àmọ ọna ìzá mẹni rẹ wọn sì já mẹni wa katapila wa ọgẹni kọ ọna yìí lọ ìlọnà ọnà òkòbodò ọyọkọlọbọdò yìí ọ ní lẹkì nordic company nordic àmà màlúlí lọríyàn ohun màá ń ŋá ni wọn ti yálé ohun màdùtù ọ̀nà ìkọ́ni ọ̀nà kékeré tó tábà lọ́wọ́ màmá dáná ama amo na igine gini ojo mko yuja nwa turuki je tani tani kele kuboka tube ke yoyu dunyola etene fijajan subulan la'allahu bihatadun kama ne kine ke tona kuma mbo mali tikitini je tun mama ubilaga وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وجعلنا asama tabaraka wa ta'ala ni ataka amama mo yali ngodu shi sakufan sakufan chodo iku manina tere mm ele ro manina te uji ade godole o maki o maki o fan karure odole o maduna kadu atere odo shi manita te ade ele de masala ta ali sina ba ye melio melio kide omo chodo le meli odo ije yi

nwa mi nwuru si ya ọdụ ọla nwa ya ka nọdụ na ten mm. nwuru si ọdụ ọla ma lẹyìn kì máa pààyàn ọla yìí akidẹ rẹ torí alẹ nkùmọ adọ àti sakof eyisi arabu tí mm. ọdọ ìkùmọ ní náà tẹlẹ ìníwé adọ àti ní sílìn yẹn wọn àmójú alẹ ti sílìn sílìn yẹn lẹ ṣe mahfúrọ ìkùmọ àti gáàdì amẹlẹ gáàdì Eh, taka amal janu bayani ene duke yaji bi na bayo ya kayo yalo ma bayo ya jidi lahu shihaban rasada aw goma adi gadi adi adi din dale mango mango amal janu ngonyo yale wa huma an ayatiha ama men ayi ku gide o yale ba ala mun ma kafiri hmm. muridun ma mi gidi tinyo ma ala men yelen na'am وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون نعم تبارك وتعالى وهو الذي خلق الليل والنهار أمتون أودي وما شون والشمس والقمر كل

so toroke ati ni amẹ́jì agbó mọ́lẹ̀ amẹ́jọ máa dodo yọ́fẹ́ arẹ̀bà alẹ́jọ́ alẹ́jì gálà ń kàdọ́ mọ́ yusuf bihu ṣe dufẹ́ àmá yẹsibẹ́hù yílẹ̀ ṣe ọwọ́kọ̀ na adójútù yíhẹun agwájì yìí ẹ̀yọ́ mìmí وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون الله أكبر تو واجه كده يتوالي أمو نعمائنه النبي صلى الله عليه وسلم شون كيش النبي أوجو ungeti ikunge ma ku genikebu ikunge ma

so e eh, ya mu ne duk ma ti tawa da bangoyi ma janna albashar min qabl inna ne dihu maka yawanci gbigbe le ile ma madan ma ya ma ta ku to da ne afa in mitta abi jojo ma adan wa ki e ku kola bo hai e ma ku ga no ma ma ke chane bi ele ku fo humul qaldu yanga ma ma bo bo le le wa ku ma ku ni je ma ma mo ga ne le kullu nafsin كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون الله أكبر تبارك وتعالى كل نفس ذائقة الموت إني دعاجكما إيه واقع جواب أجري excuse me ọ̀nà àbìjúmọ̀ ẹkú juma yau na i'm very sure kaki ogodo aya ti juma yau na ta eh jogalen na o che sure kaki juma airline aya anyachi ene bi wa ene ga ku lu mi ala le me ngba ama yo na ko kai me ngba jẹ́gùmẹ̀ ń gbìyàn jẹ́gùmẹ̀ ń gbìyàn náà tún mẹ́rin àwọn àjẹkìlò láàrín kẹ́bẹ̀rí olóko ọ̀nà alẹ́bọ̀ kàdùbà bá aláyé ìfàdébé yìí ẹ̀bíṣẹ́ lálẹ́ yìí pilot n'ọkọ̀ náà ọkọ̀ ìnáwà yìí ìwà nẹ̀gbọ̀gì alóòtá ìdọ́gbọ̀ ọkọ̀ ìlẹ̀kùn ẹ̀màkẹ́ àjẹ́lẹ́kẹ̀ẹ́ ti àwọ̀kọ̀ wẹ́n náà wọkọ̀ ìnàmí kiri mẹ́mbà bí ẹlẹ́ nà mú kọ́lẹ́gì ní mọ̀nà bú ẹ̀tì ẹ̀màkẹ́ àkọ́lọ̀ ní ti máa tọ́nù ní Eh, tọ́lọ̀ ìtì hún máa tọ́nù àmì is digital is digitalized eh amen mana do ocho ya ya roloda mana do ocho ya channel le mana ocho ya ma ya me gine gine le mo ma le train ni mo na ya me use amen ile so taki bo be ene do ami crew members ma be assist le ma sha book my knowledge okay wa bi ti ma sha ta won yo ya aki kini jilo jilo e ta ke ene ene kama take over o shine bo wo ko alo amma before kite ne goke adoko amana ba ene ilegal ko ne ke loko na wa ma di do ngibo ma moko do ma ta ki ku ile ku mi ku e ama ku ta ko na giwa ni dubai do won eh to dale ni fi astaghfirullah alazim astaghfirullah alazim astaghfirullah alazim ile hivi duka chitika matika mama ni kibawa eka kini ona ekere bona tawa you are doing a very deadly and very damaging mistake mistake e bien gidi gidi ngai shimo edo yakina kawa kini egbadu funi kiwa eh torobi akini kullu nafsin dha'iqatul maut ingidu sheki jukuma wanabilukum bisharri acha juma me kwenwa kanya wal khairi ango denge yo toba me ango cha juma

atene ke ma ngoli ni eche e, round e, e, ka eyen no round mu eyen no round mu eyen because all our kigino ka won ne titi ni tane imagine mu ne yawa ka e ma shi buhari e wa ma dile ma men ogele mama na ka ko de ni buhari ma dile le abo yo awon mu da awon ma onwele oyo mchajo manwụ aka ahụtị na oyo mchajo manwa takoye oye ngaja ojenmkwụna gbokaye oye kwukwara yo kacha uwe yeni ọgwọkọ obi edago agbanyọ edere onwe n'obi nwụjọ ka agbanyọ ya amụna ya abụka obi ya adọgba amele e ka na jụrụ tila ama ya anyala ọlile ha enwere chi ọgwụ ka ede ọlile abanyụ buhari ka hụ nke tobile onwunye omelu iyi ẹnìkẹ́ e àhálà buhari ka ẹnìkẹ́ e ya ala ọgẹ́nẹ̀lẹ́ yìí ẹ̀ àtàkì ní ọrọ̀ dáa nà mí ní ọmọ àkókò wa ohun lóbi pàmẹ́ wẹ́lẹ̀ wẹ́lẹ̀ tako nkúta ogun kàyín abugu ma a amma ni ake ma ba ta illa kuma su gari gari ga do ma e to kide ka ya gari yonya te to yele aluche ma ya ba ta ndu kuna yenga ya ga ne gari gari mu kuna ga mu kuna ole le ha ba ma amma da ya buhari Allah ya buhari Allah ya buhari ogbo aka tune a achala butalaka a abita nwuchola ala chi otoro ale ajuma ofecha ajuma nke ebati ni gambo nekede alụkarị ebe a eyo henu bonija ka kiti klọb aki klọb na-eme egwu ahụ ndagbo ihe mba alụsi na-egwu yeme kullu nafsin za ikotin maut in widaju kuma ونبلوكم بالشر أتجمع من بينك يا والخير إن يعانوا كومة ركاب تجمع منك وإلينا ترجعون أبوام إلى بها سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك